Róòmù orí kẹtàlá. Gbogbo ènìyàn ní láti fi ara wọn sí abẹ́ àwọn aláṣẹ ìlú nítorí kò sí àṣẹ kan àfi èyí tí Ọlọ́run bá lọ́wọ́ sí. Àwọn aláṣẹ tí ó sì wà, Ọlọ́run ni ó yàn wọ́n. Nítorí náà, ẹni tí ó bá fojú di aláṣẹ ń tàpá sí àṣẹ Ọlọ́run àwọn tí ó bá sì ṣe àfojúdi yóò forí ara wọn gba ìdájọ́ nítorí àwọn aláṣẹ kò wá láti máa dẹ́rù ba àwọn tí ó ń ṣe rere àwọn oníṣẹ́ ibi ni ó ń bẹ̀rù àwọn aláṣẹ ṣé o kò fẹ́ kí òfin máa já ọ láyà máa ṣe ohun rere ó sì gba èyìn láti ọ̀dọ̀ àwọn aṣòfin nítorí iṣẹ́ Olúwa ni àwọn aṣòfin ṣe fún rere rẹ. Re ṣùgbọ́n bí o bá ń ṣe nǹkan burúkú o jẹ́ bẹ̀rù nítorí kì ṣe lásán ni idà tí ó wà lọ́wọ́ wọn ọlọ́run ni ó gbà wọ́n sí iṣẹ́ láti fi ìbínú gbẹ̀san lára àwọn tí ó bá ń ṣe nǹkan burúkú nítorí náà ènìyàn ní láti forí balẹ̀ kì ṣe nítorí ẹ̀rù ìbínú ọlọ́run nìkan ṣùgbọ́n nítorí pé ẹ̀rí ọkàn wa pàápàá sọ fún wa pé ó yẹ bẹ́ẹ̀ ìdí kan náà nìyí tí ẹ fi ń san owó orí iṣẹ́ ọlọ́run ni àwọn aláṣẹ ń ṣe nǹkan kan náà tí wọ́n tẹra mọ́ nìyí nítorí náà ẹ san ohun tí ẹ bá jẹ ẹnikẹ́ni padà fún un ẹ san owó orí fún ẹni tí owó orí tọ́ sí ẹ san owó òde fún ẹni tí owó òde yẹ ẹ bu ọlá fún ẹni tí ọlá bá yẹ ẹ má jẹ ẹnikẹ́ni ní gbèsè ohunkóhun àfi gbèsè ìfẹ́ tí ẹ jẹ ara yín nítorí ẹni tí ó bá fẹ́ràn ẹnìkejì ti pa gbogbo òfin mọ́ fẹ́ràn ẹnìkejì rẹ bí ara rẹ ní kókó òfin bíi. má ṣe àgbèrè má ṣe jalè má ṣe ojú kòkòrò. àti èyíkéyìí tí ó kù nínú òfin ìfẹ́ kò jẹ́ ṣe nǹkan burúkú sí ẹnì kejì nítorí náà ìfẹ́ ni àkójá òfin ó yẹ kí ẹ mọ irú àkókò tí a wà yìí kí ẹ tají lójú oorun nítorí àkókò ìgbàlà wa súnmọ́ tòsí ju ìgbà tí a kọ́kọ́ gbàgbọ́ lọ alẹ́ tilẹ̀ ti pẹ́ ilẹ̀ fẹ́rẹ̀ mọ́ nítorí náà ẹ jẹ́ kí a pa iṣẹ́ òkùnkùn tì kí a múra gẹ́gẹ́ bí ọmọ ogun ìmọ́lẹ̀ ẹ jẹ́ kí a máa rìn bí ó ti yẹ ní ọ̀sán kí a má wà nínú àwùjọ aláriwo àti ọ̀mùtí kí a má máa ṣe ìṣekúṣe kí a má máa hu ìwà àwọ̀bìà kí a má máa ṣe àáwọ̀ bẹ́ẹ̀ ni kí a má máa jowú ṣùgbọ́n ẹ gbé Olúwa Jésù Kristi wọ̀ bí ìhámọ́ra ẹ má jẹ́ kí a máa gbèrú láti ṣe àwọn ohun tí ara fẹ́